Ìrètí Ọládọ̀yọ̀ Ìrètí Ọládọ̀yọ̀ jẹ́ ọmọ bíbí ìlú Oǹdó ní orílẹ̀-èdè Nàìjíríà. A bí i ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 1967. Ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé rẹ̀ pẹ̀lú àwọn òbí rẹ̀ ní ìlú òyìnbó ní ìlú Amẹ́ríkà kó tó di wípé ó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó lọ sí ilé ìwé girama ní Christ School ní Adó-Èkìtì ó sì tẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀kọ́ rẹ̀ ní yunifásitì Jos UniJos níbi tí ó ti kọ́ ìmọ̀ yege nínú ìmọ̀ eré orí ìtàgé Ìrètí Ọládòì jẹ́ òǹkọ̀ọ̀tàn olùdarí eré òṣèré apanilẹ́rìn ni ẹni tí ó kópa nínú oríṣiríṣi eré láàrin ọdún díẹ̀ sẹ́yìn tí wọ́n sì gbé oríyìn fún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.